Tooth mode mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ mo kí yín mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin I want to appreciate every one of you watching us live uh, is my name ẹ bá wa pín mẹ́sẹ̀gì tí mo sáré mú wáyé ó ní àwọn information tí a gbọ́ tí mo fẹ́ sáré bá wa sọ̀rọ̀ lé lórí most especially ẹ̀yin tẹ́ wà ní diaspora iṣẹ́ wà tẹ́ fẹ́ ṣe ọ̀rọ̀ wà tí mo fẹ́ sọ fún yín àṣírí yẹn ti jáde a gbé jáde fún gbogbo àwa ọmọ Yorùbá ká gbọ́ ká mọ̀ sí i will still be patient just for a little period of time títí àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa tán bá ti wọ bíi fifty a máa gbé iṣẹ́ yẹn ṣe so therefore ẹ bá wa pín program yẹn ní solution now káwọn èèyàn lè tètè wọlé ẹ bá wa pín káwọn èèyàn wọlé kẹ́ lè gbọ́ nǹkan tí mo mú wá ẹ mọ̀ pé mi ò déédéé ń sá láì nídìí mi ò ń wá ń ṣe prógrámù láràárọ̀ ẹpin ẹpin ẹpin. Ah, ẹpin ẹpin ẹpin ẹpin. ẹ bá wa share kẹ́ jẹ́ kí àwọn èèyàn wọlé so that a lè sọ nǹkan tí a fẹ́ sọ a lè sọ fún yín Koiki Media you are very much welcome mo ti ń gbìyànjú láti táàgì yín ẹ bá wa sọ fún àwọn èèyàn kan wọlé kẹ́ gbọ́ information tá a fẹ́ mú wá yìí ó gbóná ní yàjó yàjó ṣe tó wa lọ́wọ́ ni hmm. ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì yín just let us have your comment if you are tí audio wa tó bá clear lọ́dọ̀ yín ẹ jẹ́ ká ẹ jẹ́ ká rí Just your comments. Those of you watching us from the YouTube, please let us have your comment. Let us know if the audio is clear. Let us know if the audio is so clear. Help me, please share it. Those of you watching us from the YouTube, share it, love it, like it, and subscribe, please. A fẹ́ kí numbers àwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa kó wọ fifty. By the time tá bá ti wọ fifty, we will start the information. Most especially tẹ́ wà ní diaspora, ẹ pera yín kẹ́ join wa. Thank God, ẹ ti wọ fifty, more than fifty. Okay, ògo ni fọ́lọ́run okay that's good yínká bàdàmọ́sí akínyìn ẹ káàbọ̀ táíwò òkèwọlé ẹ káàbọ̀ kọ́ládé olúfẹ́mi gbogbo yín la kí o ẹ káàbọ̀ sórí ètò ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí yorùbá kúkú bọ̀ ní tí ó bá nídìí obìnrin ìjẹkúmọlú tí ò bá ní tí àwa náà tún rí tá a gbọ́ aago mẹ́rin là ṣe program wa proper ṣùgbọ́n eléyìí ó wá ní yàjóyàjó a dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí ní kíákíá kó tó di pé àkókò lọ ẹ̀yin èèyàn wa ẹ gbọ́dọ̀ most especially those of you in diaspora ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kẹ́ẹ̀dẹ̀ ṣiṣẹ́ lé lórí ìdí dẹ̀ ni wípé Yorùbá we are highly intelligent mo dẹ̀ fẹ́ ká fi ọpọlọ àti ìmọ̀ ká fi ṣe ní tí mo fẹ́ sọ fún yín kí dẹ̀ ni mo fẹ́ sọ tẹ́ bá wo topic mo ní British truly are the problem of Nigeria British àwọn ni wàhálà tá à ń kojú British ló mú àwa Yorùbá lóko ẹrú mo sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn tí àwa eh, ẹ bá wa share ní YouTube please mo sọ̀rọ̀ kan sẹ́yìn ṣùgbọ́n ó dàbẹ́ ni pé bóyá ọ̀rọ̀ yẹn àkásí mo sọ ìdí tí àwọn British tán fi fi tipátipá tán fi lẹ̀ wá papọ̀ mọ́ àwọn Fúlàní mo sọ fún wa lórí ètò rí mo dẹ̀ sì dúró lórí ẹ̀ wípé British ò tí ì fi Yorùbá lọ́rùn sílẹ̀ because wọ́n rí wa gẹ́gẹ́ bí threat sí àwọn bí America jẹ jẹ́ threat sí wọn upon pé àwọn ló colonize Amẹ́ríkà upon pé àwọn ló colonize Canada wọ́n rí Canada bí threat sí wọn yet wọ́n rí India bíi threat sí wọn ìyẹn ló fà á tí wọ́n ṣe rí wa wípé àwọn eléyìí tí gbogbo àwọn ọ́dàsì yẹn bá ti fẹ́ jẹ́ threat sáwa kì í ṣàtàwọn aláwọ̀ dúdú Yorùbá yìí o wọ́n burú o ọ̀rọ̀ wọn máa dàbí ti Amẹ́ríkà ni o ó máa dàbí ti Canada ni o ó máa dàbí ti India ni o ìyẹn náà ṣe kọ̀ jálẹ̀ tí wọ́n ṣe kó Yorùbá sínú kóló láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ṣùgbọ́n tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n kọ̀ wọn ò fúnra wọn ò fúnra àwọn bàbá wa kọ̀ wọn ò fúnra láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti kó wọn sínú kóló now gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ tí mi dẹ̀ ní parọ́ fún yín ní ìgbà tá a gba independence láti ìgbà yẹn làwọn British sọ pé a lè jẹ́ kí political power kó wà lọ́wọ́ àwọn Yorùbá because kí ló dẹ̀ fa gbogbo ẹ̀ wọ́n rí nǹkan tí Awólọ́wọ̀ ṣe ibi tí Awólọ́wọ̀ ti ṣiṣẹ́ òun ibẹ̀ làwólọ́wọ̀ ti kó wa síta tó ti kó Yorùbá síta because in ti European European country míì tí wọn ò lè achieve Awólọ́wọ̀ achieve well within a period of short time now in tí mo wá fẹ́ sọ jáde nísìnyí tí information jáde ni wípé British wọ́n mọ̀ yìí pé kò sí májíìkì tá a lè ṣe á pín ni gbogbo effort tí wọ́n ń ṣe ni wípé ọ̀nà tá a fi ní pín tá a máa wà nínú ìgbèkùn nàìjíríà títí láéláé táwọn fúlàní àtàwọ́sà tó máa dominate lé wa lórí òun ni british ń ṣe láìpẹ́ yìí ẹ gbọ́ táwọn kan ṣe program èmi ò ṣe torí mi ò rí details yẹn ní tí mi ìbá wádìí ẹ̀ mi ò ní sọ. So Anytime, tẹ́ ń wò wá ní YouTube please let us have your comment share it and let more people come in please. so wọ́n sọ̀rọ̀ wípé àwọn British ṣì kó sójà wá ẹ mọ Simon Epan ọmọ Ìgbò tó bá ti ń program Oman, máa fat kó or gbé ọ̀rọ̀ is an international lawyer international lawyer ni ó ti ṣe findings ó dẹ̀ rí pòótọ́ ni wípé àwọn British kó lọ ó kó àwọn sójà wọn wá British kó sójà wá wọn ò kó wọn wá pé kó wá fèsì Boko Haram wọn ò kó wọn wá pé kó wá fèsì bandit wọn wá kó wọn wá pé kó wá máa kó máa terrorize àwa tá n agitate for our freedom wọn kó wọn wá láti terrorize àwọn ESN àti láti terrorize àwa tá a wà ń bí ṣe rí Britain àwọn ni problem tá à ń kojú o yorùbá ẹ̀yin eh, intellectuals of yorùbás it is time for you to rise now láti dìde ní gbogbo ọ̀nà every possible thing láti dìde in every aspect láti jà fún ilẹ̀ yorùbá by petition no need kẹ́ ẹ kọ petition bó ṣe tọ́ àti bó ṣe yẹ kẹ́ ẹ ṣe iṣẹ́ yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ now information jáde nísìnyí lórí gbogbo àlàyé tá à ń ṣe yìí information dé wa ó dé ọwọ́ wa wípé kí ni o wípé àwọn ẹ bá gbọ́ pé Nigerian president lọ president Nigeria ti Nigeria ò fojú rí for the past two years now for the past two years Nigerians I mean Nigerians ò fojú rí president wọn kò sí a reliable country tí president kan máa wà lórílẹ̀‐èdè tí irúkan bí eléyìí dẹ̀ máa máa ṣẹlẹ̀ tí president yẹn ò ní máa jáde lemọ́lemọ́ kó máa address nation kó máa bá àwọn ọmọ orílẹ̀‐èdè ẹ̀ sọ̀rọ̀ president jẹ́ ẹ̀rí ẹ̀rí over a year or more than up to a, up to two years now ẹ̀rí president yìí kó jáde kó ti address kó sọ pé báyìí tó bá máa tó bá máa lóun bá yín sọ̀rọ̀ pre-recorded program wọ́n á gbé wá fún yín á sọ irọ́ sínú ẹ̀ wọ́n á ka gbogbo ẹ̀ inú yín náà á dùn ẹ̀ ní bóyá president sọ̀rọ̀ èmi ò ń ṣe mùmú ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmú mùmú yín náà follow com. bá ṣaṣálí boy yọ mùmú náà follow com mùmú. mo wá ń sọ fún yín wípé wọ́n ní president Tinubu ó lọ sí Kano ó lọ ṣe birthday ẹ̀ ní Kano birthday ẹ̀ tí ò rí ṣe lẹ́kọ̀ọ́ tí ò rí ṣe lábẹ́òkúta tí ò ṣe nìbàdàn tí ò ṣe londo tí ò rí ṣe lọ́ṣun tí ò rí ṣe lẹ́kìtì kò rí ṣe lọ́yọ́ ó wá rí ó wá ó wá jẹ́ Kano ló ti fẹ́ lọ ṣe birthday ó lọ sí Kano ó lọ ṣe birthday wọ́n parí birthday ẹ̀yin mélòó lẹ́mọ̀ ọ́n ṣe pé Tinubu ò sí Nàìjíríà the president of Nigeria ó sọ fún yín ó lóun lọ medical check up president ẹ̀ over a year now tí ò jáde sọmọ Nigeria life. kó bá yín sọ̀rọ̀ <laughs> wọ́n ló lọ sí UK ó lóun lọ medical check up tẹ́ ẹ̀ bá tí information yẹn ti dọ́wọ́ wa wípé Tinubu ò sí ní Nigeria. wọ́n jọ wà ní London ni ó dẹ̀ níbi tán lọ ní London wọ́n lọ sign àwọn ìwé kan ni. Shh. wọ́n jọ lọ London láti lọ sign àwọn agreement kan ni àwọn agreement tán dẹ̀ lọ sign ẹ má rò pé president yìí kò sí Buhari mọ́ èmi ń sọ fún yín o ó láwọn tó lọ tán lọ ti ọwọ́ bọ̀wé o torí pé Tinubu fẹ́ ṣe president dandandandan ó ní àwọn ìwé tán lọ ti ọwọ́ sí wọ́n ti sọ this information that I'm giving to you is genuinely from reliable source ni mo fi sọ fún yín ẹni tó dẹ̀ ń sọ ó ti sọ ó ní ẹjọ́ tẹ́ ẹ bá tí ì fẹ́ kí n kú lásìkò yìí ẹ má dárúkọ mi síta fún ẹnikẹ́ni gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ fún yín voice note gan ẹ má play ẹ̀ torí wọ́n á mọ ohun mi ẹ má fi anything ẹ ṣe àlàyé ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ ntí ẹni yẹn sọ fáwa nìyẹn and that is why I am here now wọ́n ti lọ láti lọ kí ọwọ́ bọ ìwé tí British dẹ̀ mọ̀ sí nǹkan tó fẹ́ ṣe British government yes ẹ má bínú YouTube ti stop iná yẹn ló lọ wọ́n ti lọ sí UK now láti lọ kí ọwọ́ bọ ìwé o tí wọ́n dẹ̀ mọ̀ sí wọ́n jọ mọ̀ sí ní lèmi sọ fún yín sí pé n tí wọ́n fẹ́ lọ ṣe agreement tó fẹ́ lọ sign níbẹ̀ bí ayé yorùbá ṣe máa bàjẹ́ ráúráú ni o ẹ̀yin ọmọ yorùbá tẹ wà ní diaspora àti Igbo tó bá wù yín ẹ yára níṣẹ́ i am talking to all of you yorùbás and igbos in diaspora they were in uk to sign a certain agreement that the british were aware a, an agreement that would captivate both yorùbás and igbo into this shithole called nigeria for life ẹ lè mọ̀ Tinubu ò ní sọ fún yín pé òun travel it's no longer in Nigeria àwọn jọ lọ ni o tẹ́ ẹ̀ bá mọ̀ mo ń sọ fún yín sí i ẹni tó rí wọn kòrókòró bí eléyìí pé wọ́n jọ gbéra ló ń sọ o ṣùgbọ́n a lè dákọ̀ fún yín. ẹ̀yin tẹ́ wá wà ní UK ni mo lọ́rọ̀ bá sọ ẹ lọ ṣe findings ẹ mọ ibi tí wọ́n wọ̀ ẹ mọ nǹkan tí wọ́n ṣe àníkẹ́ ẹ lọ lẹ̀ wọ́n lóko àníkẹ́ ẹ lọ bá wọn jà but it is time for you to rise and protest in UK right now against this ẹ pariwo kí pé British government leave us alone ẹ pariwo kí wọ́n jáwọ́ lọ́rọ̀ Nàìjíríà this is another colonization entirely eléyìí tó colonize wa ń gbà yẹn wọ́n ló kéré wọ́n prepare láti recolonize wa again wọ́n fẹ́ colonize wa padà ní o wọ́n dẹ̀ ti ń kó ẹ̀yin tẹ́ wà ní diaspora ni mò ń bá sọ̀rọ̀ now share this message and let it get to people in UK most especially Tinubu and some people were in London now. Wọ́n parọ́ fún yín pé president where is your president for the past one and a half years? Tí ò lè jáde sí public kó àdírẹ́sì wàhálà tó ń lọ ní Nàìjíríà. Insecurity problem inflations here and there wahala lot lọ́sì the pro the president cannot come out live and address it and some of you mumu believe that president is a naso rock wọ́n ti sọ fún yín sí ipò lọ sí ṣẹ́rí ẹ̀yin ọmọ mi ò bìlíìfù ṣé òṣèlú máa ń fọyàn lójú ni kí ló dé tó ṣèlú fọ ẹ̀yin yúùtù gan lójú àtẹ̀yin màmá mi àtẹ̀yin bàbá mi gan president lọ there is no acting president àbẹ́yìn gbọ́ pé wọ́n declare Ọ̀ṣínbàjò as the acting president títí tá a fi padà dé wọn ò ní declare as acting president mumu dadi wa tó dẹ̀ pera ẹ̀ ní a whole professor he will never say anything because òun fúnra ẹ̀ life is at stake his life is at stake let me tell you my people Buhari tán sọ fún yín let us even agree that it is Buhari wọ́n sọ pé president ti lọ UK for medical check up ó láwọn tó lọ bẹ̀ ó dẹ̀ níwèé tán lọ sáyìn Tinubu is there as i'm speaking with you tí Tinubu ẹni yẹn fi dá mi ó fi dá mi lójú pé tí Tinubu bá fẹ́ prove ẹ ẹni kó jáde lẹ́kọ̀ọ́ kó sọ̀rọ̀ kó sọ déètì èní níbikíbi tó bá wà lẹ́kọ̀ọ́ kó sọ pé òun rèé o òun wà lẹ́kọ̀ọ́ o kò síbi tí òun lọ o ẹni tó ṣe fídíò irọ́ ló pa o ẹni kí Tinubu jáde kó sọ. So Tinubu is not in Nigeria right now wọ́n jọ lọ Èkó ni wọ́n jọ lọ bí tán lọ ni o ó dẹ̀ níwèé tán lọ sign to captivate to enslave the Igbos and the Yorubas. British never want Nigeria to to to to to divide. Wọn ò fẹ́ ká pín, wọn ò fẹ́ kí Yorùbá dúró, wọn ò fẹ́ kí Ìgbò dúró lọ́tọ̀, káwọ́sá dúró. British gan ni pírọ́blẹ́mù tá Ni, ní gbogbo effort wọn lórí bọ́n ṣe máa pa wá lẹ́nu mọ́ bọ́n ṣe máa kán wá lẹ́yìn in tó ń ṣe oyè wọn o because wọ́n ti rí wa as threat to them and it is just the fact we will beat them when tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa wọ́n máa máa lé wa lẹ́yìn ni wọ́n á máa lé wa léré ni n tí mo wá sọ fún ẹ̀yin tẹ́ wà ní UK nìyẹn ẹ ṣe findings kẹ rí ọ̀rọ̀ mi bóyá irọ́ ni tàbó òótọ́ kẹ ẹ lọ jáde kẹ ṣe protest lé lórí tell British government to leave us alone tell British government to let us be ibi tó petition bá ti need write petitions to UK uh, eh, to, to to United Nations this time around is not soft I'm not talking of soft alone I'm not talking of petition that people will sign. Write personal petition and send it to United Nations. Tell them that UN British is the problem of Nigeria. One and one for one independent in 1960. Whoa, Jawa jọ̀wọ́ wa One for one year wa ní ewúrẹ́, wọ́n di okun ẹ̀ mú. Wọ́n láwọn fi ewúrẹ́ fún wa, wọ́n di okun ẹ̀ mú, wọ́n ò fi okun ẹ̀ sílẹ̀, wọ́n ò jọ̀wọ́ ẹ̀ tókùntòkùn you people living in London go and do your research about what I'm telling you now èmi gbọ́ from reliable source in me, and ṣe find this case of mi pé only with our ní sign tí British government they must see. British government is aware of it òun náà lọ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí o tó bá wù yìí ẹ sọ pé rọ́ọ̀nù ọmọlúkà ń pa ẹ mọ̀ pé mi ò déédéé ń jáde sọ orúkọ bíi eléyìí àwọn it is left for you iṣẹ́ iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ gbogbo wa ni ẹ dìde ẹ protest nígboro London pé ẹ fi wá lọ́rùn lẹ̀ ẹ̀yin British government leave us alone enough is enough. ẹ̀yin tẹ́ ẹ mọ̀wé ń kọ onígègé àrà ẹ kọ ìwé ẹ kọ write it in your own name and send it ẹjọ́ bá mọ bó ṣe lè ṣe ẹ sọ fún mi bí mi bá mọ̀ nǹkan màá sanwó fáwọn lọ́ọ̀yà tó bá gùn dáadáa wọn bá mi kọ́ I will I will pay them I want to write UN that British is the problem of this country. ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ bọ́n ṣe ń ṣe ẹ pè mí ẹ jẹ́ kí n mọ̀ lẹ́yìn ètò I want to petition the British government I mean it you and you also go and write your own send it to them ẹ ẹ ẹ send díẹ̀ sí wọn either online or any anyhow ẹ jẹ́ kí British government kan fi wá lọ́rùn lẹ̀ o àwọn ni wàhálà tá à ń kojú o kí ni sójà wọn wá ṣe ń bí lọ́jọ́ tí Boko Haram ti ń bọ́ǹbù ọjọ́ tí Boko Haram bọ́ǹbù téèyàn bíi three hundred kú ní Àbújá níyànyàn kí ló ṣẹlẹ̀ ọjọ́ tó ti kidnap àwọn ọmọ ní school kí ló ṣẹlẹ̀ ọjọ́ tó ti ń jà tó ti ń pa àwọn èèyàn tó ń bọ́ǹbù ṣọ́ọ̀ṣì pa àwọn èèyàn dànù kí ni wọ́n ṣe kí ni British government ń wò wọn ò rí kankan ṣe sí Sambisa tó wà ń bẹ̀ yẹn wọ́n sì kún bẹ̀ àwọn àwọn Boko Haram British ò rí kankan ṣe sí wọ́n kó sójà wa kan wá pa àwọn ESN tó ń defend èèyàn wọn wọ́n kó àwọn sójà wa kan wá máa molest àwa tá à ń defend àwọn èèyàn wa it is not possible. gbogbo wíwá wọn they have plan wọ́n ń plan lórí bọ́n ṣe fẹ́ bọ́n ṣe fẹ́ dì pẹ̀lú Sunday Igboho bọ́n ṣe fẹ́ dì pẹ̀lú àwọn ESN ní ní ní ní east British government you have to leave us alone. This shit called oh Nigeria is currently a sovereign nation, a country, a, an independent nation. They are not subject to you, British government. They were not subject to you. Nigeria is not subject to you. Leave us and let us determine how we want to do our how, how we want to run our government, how we want everything to be here. We are no longer under you. We are no longer bound to you. Government, British, Britain government i'm going to round up here because mo wá ṣe ní church ni no call i won't receive any call information yẹn dé mo dẹ̀ ní màá wá fún urgently ẹ̀yin tẹ́ wà ní uk not just uk alone those of you in us in canada in everywhere european countries most especially ẹ dìde ẹ protest let the britain leave us alone Yoruba, wọn ti sign? sàn ìwé ó ṣeé ṣe kán ti máa sàn yẹn lọ́wọ́lọ́wọ́ ìwé tí ìrandírandiran àwọn ọmọ yín tó fi máa di ẹrú for life wọ́n sàn yẹn lọ́wọ́ ni mò ń sọ fún yín yẹn o nǹkan lọ ṣe nìyẹn wọn ò déédéé gbé nǹkan bẹ́ẹ̀ ṣe lọ Kano ó ní nǹkan lọ síìlì ní Kano and after that birthday tán ṣe ní Kano ó níbi tí agreement pín sí wípé let us meet in so so so place kò lè yé yín but wọ́n gbàgbé pé ibi tí múnimúni ti múni ibẹ̀ ni gbanigbani tún wà àwọn múnimúni àwọn tó pera wọn ní múnimúni wọ́n bọ́n ṣe ń mú wa làwọn kan dìde tán gbà wá bọ́n ṣe ń rìnrìn wọn yẹn làṣírí yẹn ń tú síta fáwa àwa ń sọ fún yín I have reason tí mi ṣe sọ many things tí n bá gbọ́ because I live in Nigeria mi ò dẹ̀ fẹ́ kó lọ pẹ̀lú bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ a máa lé wa kiri tó ń ṣọ́ wa ẹni bá ń ṣọ́ ṣọ́ra ẹ̀ but eléyìí I have to tell you people living in, UK in European company Shh. so ẹ̀yin lẹ wá mọ̀ o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe sí but àwa máa sọ àdẹ̀ máa pariwo ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ sọ fún Britain pé kan fi wá lọ́rùn lẹ̀ we are no longer subject to them kán má dá sọ̀rọ̀ wa mọ́ o kàn jẹ́ ká ṣe é bá a ṣe fẹ́ ṣe after all àwọn tó máa magamate wa wọ́n mọ̀ pé àkì í ṣe kan why tó ṣe jẹ́ pé wọ́n wò wá as threat sí wọn tí wọ́n ṣe sọ pé àwọn ò ní fi wálẹ̀ àwọn ò ní fi wá lọ́rùn bẹ́ẹ̀ they want to hold us captive they want us to be a slave forever tí ẹ bá tolerate ẹ tẹ ẹ bá accept irú ẹ ẹ̀yin èèyàn wa tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ gbogbo effort yín ẹ jẹ́ ká wọlé yìí. gbogbo effort yẹn yìí tẹ́ wà ní diaspora gbogbo wàhálà yín gbogbo akitiyan yín gbogbo àníyàn yín tẹ́ ń ṣe gbogbo owó tẹ́ ń ná tẹ́ bá jẹ́ kán succeed lórí yín gbogbo làálàá yín asán ló já sí o àyàfi kẹ́ dìde kẹ́ dìde tó bá ṣeé ṣe go to the government house and protest go to the queen's uh, palace Queen Elizabeth Palace and protest let them leave us alone this is my message mo dẹ̀ ti deliver ẹ̀ èyí to kúkú sọ́wọ́ yín alágẹmọ ti bímọ ẹ̀ àìmọ̀ ọjọ́ ọwọ́ ẹ̀ ló kù sí mo dẹ̀ ti sọ fún yín do your findings lórí tí mo sọ fún yín kẹ́ sọ fún mi pé rọ́ọ̀dì mo pa ọmọlúkà òòrè lè sọ o God bless you thank you.